máàkù orí kẹẹ̀ẹ́dógún. gbàrà tí ilẹ̀ mọ́ àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn àgbà àti àwọn amòfin àti gbogbo ìgbìmọ̀ yòókù foríkorí wọ́n de jésù wọ́n bá fà á lọ láti fi lé pílátù lọ́wọ́ fún ìdájọ́ pílátù bi jésù pé. ṣé ìwọ ni ọba àwọn júù. jésù dá a lóhùn pé. ó ti fi ẹnu ara rẹ̀ sọ. àwọn olórí àlùfáà ń fi ẹ̀sùn púpọ̀ kàn án Pílátù bá tún bi í pé. o kò sì fèsì rárá ìwọ kò gbọ́ bí wọ́n oríṣiríṣi ẹ̀sùn kàn ni. ṣùgbọ́n Jésù kò tún dá lóhùn rárá mọ́ èyí mú kí ẹnu ya Pílátù. ní ọdọọdún ní àkókò àjọ̀dún ìrékọjá Pílátù a máa dá ẹlẹ́wọ̀n kan tí wọ́n bá bẹ̀bẹ̀ fún sílẹ̀ ẹnìkan wà tí ó ń jẹ́ Bárábà tí ó wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ kan tí wọ́n pa ènìyàn ní àkókò ọ̀tẹ̀ àwọn ènìyàn bá gòkè tọ̀ Pílátù lọ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ẹ́ pé kí O ṣe bí ó ti máa ń ṣe fún wọn Pílátù wá bi wọ́n pé. ẹ fẹ́ fẹ́ kí n dá ọba àwọn Júù sílẹ̀ fún yín bí. nítorí ó mọ̀ pé àwọn olórí àlùfáà ń jowú Jésù wọ́n sì ń ṣe kéta rẹ̀ ni wọ́n ṣe fà á wá síwájú òun ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé Bárábà ní kí ó kúkú dá sílẹ̀ fún wọn Pílátù tún bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe sí ẹni tí ẹ ń pè ní ọba àwọn Júù nígbà náà ni gbogbo wọn kígbe pé. ṣùgbọ́n Pílátù bi wọ́n pé. nítorí kí ni nǹkan burúkú ni ó ṣe. ṣùgbọ́n wọ́n sáà tó kígbe pé. Thank you àti láti bá dá Bárábà sílẹ̀ fún wọn kí ó lè bá a tẹ́ wọn lọ́rùn lẹ́yìn tí ó ti ní kí wọ́n na Jésù tán ó bá fà á fún wọn láti kàn mọ́ àgbélébù àwọn ọmọ ogun bá mú un lọ sí inú agbo ilé tí ààfin gómìnà wà wọ́n pe gbogbo àwọn ọmọ ogun yòókù wọ́n wọ̀ ní aṣọ àlárì wọ́n wá fi ẹ̀gún hun adé wọ́n fi dé e lórí wọ́n á bẹ̀rẹ̀ sí í wọ́n ń lù ú ní igi lórí wọ́n tutọ́ sí lára wọ́n wá ń kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n ń júbà yẹ̀yẹ́ nígbà tí wọ́n fi fi ṣe ẹlẹ́yà tán wọ́n bó aṣọ àlárí kúrò ní ara rẹ̀ wọ́n fi aṣọ tirẹ̀ wọ̀ ọ́ wọ́n bá fà á jáde láti lọ kàn mọ́ àgbélébù bí ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénì bàbá alẹ́kisándérì àti rúfọ́sì tí ó ti ọ̀nà ìrúgbó bọ̀ bí ó ti ń kọjá lọ wọ́n fi tipátipá mú un láti gbé àgbélé fún jésù wọ́n wá mú jésù lọ sí ibì kan tí à ń pè ní gọ́lgọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí tí wọ́n ti po òjìá mọ́ ṣùgbọ́n kò gbà á wọ́n bá kàn án mọ́ àgbélébù wọ́n ṣẹ́ gègé lórí aṣọ rẹ̀ láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín àwọn aṣọ náà mọ́ ara wọn lọ́wọ́ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ni wọ́n kàn án mọ́ àgbélébù àkọlé orí àgbélébù tí wọ́n ń kọ tí ó jẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ọba àwọn Júù ní àkókò kan náà wọ́n kan àwọn ọlọ́ṣà méjì kan mọ́ àgbélébù ọ̀kan ní ọwọ́ ọ̀tún ọ̀kan ní ọwọ́ òsì rẹ̀ báyìí ni àkọsílẹ̀ kan ṣe tí ó wí pé. a kà á fún àwọn arúfin. àwọn tí ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń wí pé kò tán ìwọ tí yóò wó tẹ́ḿpìlì tí yóò tún kọ́ ọ ní ọjọ́ mẹ́ta gba ara rẹ là sọ̀kalẹ̀ láti orí àgbélébù. bákan náà ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn amòfin fi ṣe ẹlẹ́yà láàrin ara wọn wọ́n ń wí pé. àwọn ẹlòmíràn ni ó lè gbàlà kò lè gba ara rẹ̀ là kí kristi ọba israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébù ní ìsinsìnyí kí a rí kí a lè gbàgbọ́. àwọn tí a kàn má àgbélébù pẹ̀lú rẹ̀ náà ń bu ẹ̀tẹ́ lù ú láti agogo méjìlá ọ̀sán ni òkùnkùn ti bo gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó di agogo mẹ́ta ọ̀sán jésù kígbe tòò ó ní. eloi eloi lemọ sábàkítàánì. ìtumọ̀ èyí ni ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. Si nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ wọ́n ń wí pé. ẹ gbọ́ ó ń pe èlíjà. ẹnìkan bá sáré ó ti kiri kan bíi kẹ̀kẹ́ bọ inú ọtí kíkan ó fi sí orí ọ̀pá láti fún un mu ó ń wí pé. ẹ jẹ́ kí a máa wò ó bí èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. ṣùgbọ́n jésù kígbe tòò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì bá ya sí méjì láti òkè dé ilẹ̀ nígbà tí ọ̀gágun tí ó dúró lọ́kànkán rẹ̀ rí i ó ti dákẹ́ lẹ́yìn tí ó ti kígbe ó ní. dájúdájú ọmọ ọlọ́run ni ọkùnrin yìí. àwọn obìnrin kan wà ní òkèèrè tí wọ́n ń wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú wọn ni maria magdalene wà àti maria ìyá jacob kékeré àti ìyá joseph àti salome àwọn wọ̀nyí ti ń tẹ̀lé e láti ìgbà tí ó ti wà ní galilei tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn wà níbẹ̀ tí wọ́n bá gòkè wá sí Jerusalem. ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ tí í ṣe ọ̀sẹ̀ kù ọ̀la nígbà tí ó di ìrọ̀lẹ́ Jósẹ́fù ará Arimatia ọlọ́lá kan nínú àwọn ìgbìmọ̀ wá ó ń retí àkókò ìjọba Ọlọ́run ó bá fi gboyà tọ̀ Pílátù lọ láti béèrè òkú Jésù ṣùgbọ́n inú ya Pílátù pé Jésù ti yára kú ó pe ọ̀gágun ó béèrè bí jésù ti kú tipẹ́ nígbà tí ó gbọ́ ìròyìn ọ̀gágun náà ó yọ̀ǹda òkú jésù fún jósẹ́fù jósẹ́fù bá ra aṣọ funfun kan ó sọ òkú jésù kalẹ̀ ó fi aṣọ náà wé e ó tẹ́ sí ibojì tí wọ́n gbẹ́ sí inú àpáta lẹ́yìn náà ó yí òkúta dí ẹnu ibojì náà maria magdalene àti maria ìyá jósẹ́fù ń wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí. Si.